الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وآله وصحبه أجمعين أما بعد أدعوكم الله ربة العالمين ìjáàtì gbé ọlọ́run pọ̀lọ́bá anábà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam eléyìí ni báàbù siyam kìtàbù siyam nínú tírà Durur al di Imam Shawkani rahimahullahu ta'ala gẹ́gẹ́ bí ìṣesí wa ní àtìgbàtà àti bẹ̀rẹ̀ yìí oní pé tá a bá bẹ̀rẹ̀ báyìí ká tó wọnú ẹ̀ a máa ń sọ bí kọ́rídà kan àbí méjì tó ní ṣe pẹ̀lú ibi tá a bá fẹ́ ka ẹ̀ kìtàbù síyàmì náà yóò wù mí kọ́ yẹ pé a sọ kọ́rídà bíi mélòó kan bẹ́ẹ̀ sọ nírò ní ọjọ́ ti fún wa ṣùgbọ́n yẹyọ kan náà lálẹ́ sọ àbí méjì ẹja sọ ṣíṣàlá sọ bí kọ́rídà bíi mẹ́wàá tàbí kó dín tàbí kó lé ní báàbù yìí náà kó tó di pé àmọ̀ká àmọ̀ká lọ. Ah, alqaida al-ula qaida alákọ̀ọ́kọ́. nígbà tá a bá sọ àwọn qaida yìí tán pẹ̀lú ọkọ̀ lásán tí ń jẹ́ sùn yá a máa sọ àwọn tààrífà àtàwọn ìyàrá إلا إذا توفرت شروطه وانتفت موانعه إلا إذا انتفت إلا إذا توفرت شروطه

tó lábẹ́kọ́ ìdà yìí a sọ̀rọ̀ ṣòro tó kí làwọn máa jẹ mú ààwẹ̀ tó gbọ́dọ̀ pé ká tó pẹni tí ń láláwẹ̀ àwọn náà ní ìníṣòkì alákọ̀ọ́kọ́ al ẹni tó wọ́n ń ẹni tó bá fẹ́ gbà wẹ̀ gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí ṣàrùtù méjì làwọn onífíkù máa ń sọ wọ́n ní ṣàrùtù ṣẹ̀ṣá àti ṣàrùtù òjò ṣàrùtù kẹ́hìn Islam ṣàrùtù ṣẹ̀ṣá àti ṣàrùtù òjò sálàyé mi tiẹ̀ torí pé ààwẹ̀ sọ̀rọ̀ yàn lórí kẹfẹ́ nínà mo nà pálàyé mi tiẹ̀ wàyí láti ọba sọ̀rọ̀ yàn lórí wọn ni àwọn fòrò owó ẹ̀sìn àwọn tó jẹ́ ka ẹ̀sìn bí ìrun bí nkankan pẹ̀lú kọ́ lọ́wọ́n sọ pé fàwáyìlú lè mùsùlùkí na ladina láàyè òtún náà àzàkà ibi ọlọ́run kọ́ máa bá wọn ọ̀sẹ̀ bọ̀ àwọn tí wọ́n yọ zàkà àti mọ́sálàkà kò fi sáfà pọ́ọ́lù lámúnákùnrin àti mùsùlùmí tó àwọn àyà yìí lámúnákùnrin bẹ̀rẹ̀mọ́lù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ìyẹn túmọ̀ sí wípé ṣọ́rùtù ṣe hàlì islam mo rò pálá jíjọ́ràn àyàn bẹ̀ lórí tiwọn náà kí wá lè rí wípé májẹ̀mú ni ìsìláàmù kọ́lọ̀ tó gbà ṣe orí èèyàn pé kí ọ̀pọ̀lọpọ̀ níbẹ̀ láyé yóò sọ wọn pé pé ní ẹlòmíì tẹ́ ń pé kéferì kan yóò sáájú níwà ìjọ náà torí pé kí ni ń jẹ̀bi pọ̀ torí pé kí ni ń ṣe gbá torí pé kí ni ń ṣàwò torí pé kí ni ń ṣe kòkòrò àbá sásọ àbí wọn ni bàmá mọ̀ náà أن تقبل منهم نفقاتهم إلا أنهم كفروا بالله وبرسوله ọlọ́run ní kò sí tọ́kọ̀ fún wọn tí ò jẹ́ kọ́lọ́run ọbọ̀ gba àwọn sí olóore tí wọ́n ń ṣe síwájú ẹ̀ owó tí wọ́n ń ná sọ́dọ̀ ọlọ́run bọ̀bà tó láàrẹ ga láti fi wáyọ̀ ní ẹ̀ bóyá wọ́n kọ́ mọ́ṣáláṣí bóyá wọ́n ṣe sàká bóyá wọ́n jẹ́ ṣe ìlà anahum kafaru billahi wa bi rasul nítorí fa ni wípé wọ́n ṣá ìgbàjọ́ sọ́lọ̀ wọ́n ṣá ìgbàjọ́ sí ìrànṣẹ́ ọ̀lọ́ fàlùkù fúru máa ní àwọn nǹkan wọlé àlámẹ́lì ọ̀mí ṣe hàtìlì tó kọ̀ ní jẹ́ kí iṣẹ́ èèyàn lálàáfíà kò sì ní jẹ́ lọ́wọ́ gbà tó bá rí bẹ́ẹ̀ àjẹ́ wípé àyà ilé ìtàkà ní àti wàkọ̀ dímúná ìlànà àmì lómìnà àmàlí ọjà àjìnáwó àbá àmì márùn-ún nìyẹn wípé

ṣé kíní yóò ṣe láǹfààní anábì sọ́lá aléwàlé sọ́lá ní kí kò sọ rí lọ́jọ́ kan wípé aṣáájú ńlá ìrà ayọ̀lá kò sọ bẹ́ẹ̀ rí lọ́jọ́ ká lọ sọ bẹ́ẹ̀ rí ti bá ṣe láǹfààní nígbà tí ò ti ṣe láǹfààní tí ò ti sọ bẹ́ẹ̀ rí gbogbo ẹ̀dì sọ̀fọ̀ mo rò pálá ayé méje kò sọ bẹ́ẹ̀ rí wípé òun jẹ́ nígbàgbọ́ náà ọ̀kan ṣoṣo ọlọ́run gbogbo sẹ́yìn òní ṣe láǹfààní sọ́lá ìbí láti lè gba iṣẹ́ èèyàn òun ni kéèyàn jẹ́ mùsùlùmí ara mọ́jẹ̀mọ́ ẹlẹ́ẹ̀kejì fáwẹ̀ lọ́nà ìlàkọlù ìlàkọlù ọ̀hún tiẹ̀ ṣẹ́rùtù sí hàdì ṣẹ́rùtù wùjúbù náà kan ṣẹ́rùtù sí hàdì ṣẹ́rùtù wùjúbù ni ṣọ̀fà asọ́wùm kìí sọ̀rọ̀ àyàn alásọ̀bí ولا على آه ليس عفوا يعني ليس شرط على المجنون لا يصح من المجنون يعني سنأتي إلى الراسبي شرط ميل بينوا سمع العقل شرط وجوب عوين ẹni tí ó bá nílà káyàwó ilé sọ̀rọ̀ yẹn lórí ẹ̀ bí wèrè wàkàzálíkà láàyẹ̀ sẹ́ṣù mìíràn tí wèrè bá gbá àwẹ̀ kò sí tọ́lọ́run fi àwẹ̀ rẹ̀ sí sálàyé méjì anábì sọ́lá alẹ́ wàlẹ́ sọ́lá nígbà tí sì ń ka àwọn tọ́lọ́ ń gbé kálàmù sókè fún ó ní wàá nílùú majnun fata so bẹ́ẹ̀ náà ni ẹni tó ya wòlé títí tí ó fi ní làákà so nínú ṣẹ́ńtò àwẹ̀ gbígbà oníkóṣepẹ́ ẹni tó fẹ́ gbà àwẹ̀ ní òní làákà mo rò pa àlàyé méjì ọ̀bọ̀rọ̀ ọmọ kékeré bí tọ́lọ́mọ kékeré ní làákà yìí o sálàyé méjì ẹ̀ẹ́dẹ̀ẹ́rì wípé nínú ìlànà ìsìláàmù ni istihbaban ọ̀dà àkàmà jẹ́ kan gbáwẹ̀ yẹ bá wọn sára bùtì máa ń ṣe sanáàtì ìlàbàlẹ̀ sọ ní mọ́jẹ̀mú tó tẹ̀lé yẹn tó hún ní albulugh albulugh shartu wujub ní kẹsẹ̀ shartu sihha fàyílà sọ́ọ́mà àsọ̀rí sihha minhu ọ̀rọ̀ ìyá làbẹ́ àtọ́ bá ti gbà pẹ̀lú táwọn mọ́jẹ̀mú yòókù bá ti pè ṣùgbọ́n kì í sọ̀rọ̀ yẹn lé lónìí só ti yé nìsín gẹ́gẹ́ bó ti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a mú wá nínú ẹ̀sìn kì í sọ̀rọ̀ yẹn lórí ọmọ kékeré ṣùgbọ́n tó náà bá ṣe ọlọ́run ọ̀bọ̀ gbà lọ́wọ́ ẹ̀ ní ládàá yóò sì sùn àwọn kí wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ yóò sọ wọn lẹ́sùn ládàá. tó nínú àwọn ọmọdéjẹ̀mú ààwẹ̀ tó jẹ́ ṣọ́ọ̀pù òdù òun ni àlùbọ̀lọ́wọ̀. ẹlẹ́ẹ̀kẹrin àbí nínú àwọn ọmọdéjẹ̀mú òun ni wípé. القدرة القدرة شنو الأكبر على تباوي تلك الله أبو بعطلة فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخرى kó gbà padà lọ́jọ́ náà sọtá àwẹ̀ rọmọdọ́nù bá bá yàn nígbà tí yàn bá ń tí yàn lágbára láti gbà á àìlágbára yẹn òun ni pé kéèyàn má nà ájízo wà láàjízo àjíza sálàyé mi ti àlàájízo àjíza ájízo méjì ní bẹ tí ó yẹ kí méjèèjì lè fa ádámù kó dọ́rọ́ ti alẹ́ sèyàn mọ́tọ́lá kò làájízi àti àlàájízo lè mọ́tọ́lá kò alákọ̀ọ́kọ́ ni mutlaku al'ajizi ẹlẹ́ẹ̀kejì ni al'ajizu al-mutlaq kí ni ìtumọ̀ ilé ìtumọ̀ rẹ̀ ní mutlaku al'ajizi òun ni táwọn àfa onífẹ́kì máa ń pè ní alimọ́rọ̀dù láti yorùjá burúkú alimọ́rọ̀dù láti yorùjá burúkú lọ́sà di ọ̀sán àwẹ̀ báyìí tí malaria ò gbáyàn malaria wa mọ̀ débi kébí tí ń gbà mẹ́lẹ̀ wọ́n ní yóò lo oògùn yóò lo oògùn kó tó lo oògùn sí yóò àbí oníjẹ ìyẹn mọ́tòlákò làájú jẹun kò sí torí pé kò ní gbàwé lónìí ó lè dọ̀la bá ń kọ́ sí kí ni o. gbà ọ́ inú ọmọ lè gbé èèyàn lọ́sàn àwẹ̀ mo rò pálá ayé mi tí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìn mọ́tíláàkù aláàjì wàhùwà ìmọ̀rọ̀ àìsàn tó ṣe pé yóò já búrò kù à ń wò wípé ní ó mú yóò láìpẹ́ mo rò pálá ayé mi tí ìdájọ́ ni wípé ọjọ́ tó kí ni ṣe sí ìgbà ìgbà ayé mi tí yóò jàjọ́ yẹn yóò mọ̀ gbà rẹ̀ lọ́bọ̀ ọjọ́ yẹn yóò gbà padà ṣùgbọ́n lọ́wọ́n ọbọ̀ ní sọ pé lẹ́ṣẹ̀ nítorí wípé ájíṣù ló fà ádámù ní kò dọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì òun ní ẹ̀lẹ́ ájíṣù lè mọ́ clock wà láwùjọ sábàbà sábàbà méjì ni máa ń sábàbà alákọ̀ọ́kọ́ ni kíbàrù kíbàrù kìí ṣe kíbùrù o kíbárù kíyàn dàgbà sálàyé mi tí kíyàn ti dàgbà débi wípé lè dáwẹ̀ gbàmọ́ sọ́tí ẹni sìn وعلى الذين يطيقونه فدية طعام tó bí àtúntà àmì màtàkì méjèèjì náà lọ́lọ́ àwọn tí ó wà sílé dàgbà tí wọ́n ṣe ìpa àmì láti fi jà ẹ̀rẹ̀ kí Ibn Abbas radiyallahu anhu àtàwọn míì sọ pé ááyà yẹn àwọn tó náà fi ń bá wí ni ash-shaykhu wash-shaykha wal-hamilu wal-murdi ọmọ ìlànà ẹ̀rẹ̀ kí bó ṣe kà wọ́n lẹ́nu yẹn so wàbí tá ní ẹni tí ó bá jágbàlagbà tó dàgbà mo rò pálá yìí mi ti ẹ̀rì pé ogbó ojú ọ̀lọ́jọ́ tí ọ̀tá ìgbọ́lọ́jọ́ ogbó máa lè dìísí ikú ni irú rẹ̀ báyìí tó bá jẹ́ pé àgbàlagbà ní ajizu tiẹ̀ kò ní gba àwọn ọjọ́ tí ọba gbá rẹ̀ kò ní gbà padà torí ìjọ tí ó fi gbà padà ní sọ ní ajizu àbí òní òní ọyẹ jáwá ta ìbàdàn الأصل إذا تعذر الأصل يصار إلى البدل tí aṣílò tí ẹ̀sìn mú wá tó jẹ́ aṣílò ìbádà tí ọba ti ṣe ìṣọ́rò ilẹ̀ ìbádà jùlọ lọ tí ó wá rí pé àìlẹ́sàlùwàlá nítorí pé kò rọrùn fún yàn láti lò ìṣọ́rò ilẹ̀ ìbádà alọ́sìtàyàmù bẹ́ẹ̀ náà lèlè ẹni tí ọba ti lè gbà wẹ̀ kí ni bá dà lò fìdíà so àwọn bàbá arúgbó ẹ̀ ní sọ pé wọ́n mọ̀ ẹ̀dà padà lẹ́ta wọ́n gbà kí ni padà lẹ́ta ẹni tó ní mutlaq àlẹ́ àjíṣe ní mutlaq tí ọ̀sọ́jọ́ tí àjíṣe ní tó kún bẹ̀ so ti yé bá ní ìsìn so kọ́ ìdá wọn nìyẹn kí ni ó ṣe báyẹn o fìdíà ni ọmọ ṣe ẹlẹ́kejì ni alimọ́rọ̀ alẹ́dìlá yorùjá gbogbo ẹni tí àìsàn ń se àìsàn tó ṣe wípé kò sí àgbẹ́kẹ̀lé àgbìyèlé wípé àìsàn yóò mọ̀wọ́ dúnjọ kan. tó ti yẹ báyìí nìsín ìlú yẹn náà kò ní gbà wẹ̀ wípé yóò ṣe rẹ̀ padà. àìsàn tó yẹ pé kò sí èdè pé yọ lọ kí láà mọ̀ ṣe fún máa yẹn o fìdí àná ìdọ́ta àgbàrọ̀ asúlò ìsọ̀rọ̀ ìlàgbàdà sọfàlì kó dọ̀rọ̀ agbọ̀dọ̀ rí pé ẹni tá àwẹ̀ ó sọ̀rọ̀ àyàn lé lórí ọgbọ̀dọ̀ là kó níbi ájúzù ájúzù táwọn asọmọdé ájúzù mẹ́ta wa àwọn èèyàn òde mẹ́ta ní mutlaku aláàjúzì àti aláàjúzù lè mutlaku aláàjúzù lè mutlaku wa kó sí méjì ó di mẹ́ta tí ó ti yé ṣùgbọ́n náà mẹ́tẹ̀ẹ̀ta ẹnìkan sàrẹ̀ padà ẹnìkan òun ó gbà àwẹ̀ padà ń tiẹ̀ síbẹ̀ ní àríwẹ̀kọ́ ó ní mọ́tílápọ̀lá ájísì ó gbà àwẹ̀ padà lẹ́yìn àwẹ̀ yóò san torí ájísì rẹ̀ kàn wà tọ́rì ìnìjókòó ń bẹ̀ ádà mọ́tílápọ̀lá ájísì ìyẹn ó gbà àwẹ̀ padà àwọn méjì náà wọn ò ní gba àwẹ̀ padà wọn ni àwọn ní àlàájísó àlùmọ́tòlá tí ó ti yé ọlọ́run kan lọ́wọ́ mọ́jẹ̀mú tó tẹ̀lé lẹ́yìn torí pé ní adébẹ́ tán lórí kìíní tàbí ní ṣẹ̀kọ́ òun ni àlè ẹ̀kọ́ mà ẹni tá àwẹ̀ ọ̀sán àyàn lé lórí ọjọ́ ẹ̀kọ́ ń bẹ ní kò sí lájọ́ téèyàn bá sì rìn àjò tó bá gbá àwẹ̀ kò sí problem ṣùgbọ́n kì í sọ̀rọ̀ yẹn sórí ẹ báyìí àwọn àhàdíìsì tó ní ṣe pẹ̀lú eléyìí àti kà nígbà tá ń ṣe ọmọdé lọ́dọ̀ síbẹ̀ ní àgbẹ̀ kọ ọ̀rọ̀ báwọn tàbí ṣe ń ṣe ìrìn àjò tẹni tó gbà wẹ́wà nù wọn tẹni tó gbà wẹ́wà nù àjíṣù bọ̀kọ́rẹ́ àti mùsùlùmí tó sì lálàáfíà mo rò pọ́lá yẹn ti sọta wá lọ́lọ́lájù nínú méjèèjì ṣé ká gbà rẹ̀ lọ́lọ́lájù àfi ká máa gbà wẹ̀ àti sọ fún akéwì àti bá rí èèyàn kọ̀ọ̀kan ni yóò yàtọ̀lì fún mi ìsáni ní ilá ìsáni tó ẹni tó bá wà lájò kì í sọ̀rọ̀ yẹn kó gbà wẹ̀ sálà ìmìtà ajẹ́pẹ́ sọ́rọ̀ tó ojú òun ní al-iqama kẹsẹ̀ ṣàrùtò sọ́hà torí tó bá gbà sọ́hà mi tí ó ti ẹ́ wa in kuntum marda aw ala safarin faman kana minkum maridan aw ala safarin jàre tó ti ẹ́ ẹjẹ́ sáré sọ mọ́jẹ̀mú tó kù sórí àsìkò نعم وين هنا الخلو من الموانع الشرعية الخلو من الموانع الشرعية تبعتي طيب، بها الموانع الشرعية الحيض والنفاق الحيض والنفاق fẹ́ni tí bá ń ṣe háìdì lọ́wọ́ ààwẹ̀ pọ̀sọ̀rọ̀ àyàn lé lórí tó tí ẹ nígbà bá parí háìdì rẹ̀ yọ́ mọ̀ sí kí ni ó bó sì gbà náà pọ̀ lálàáfíà mọ̀lùkọ́lá yìí mẹ́tí sọ ṣẹ́rùtù ojú wà bí ṣẹ́rùtù sọ̀hà ní méjèèjì pa tó àná ìṣọ́lá alẹ́wà alẹ́ ọ̀sán àmì sọ pé aláìsáyà إذا حاضت المرأة لم تصلي ولم ولم تصل بمعنى في حديث بعد ينصر ما رأيته ناقصات عقل ودين أغلب لذي لب منهن ثم بعد نبي لذلك وايتي ناقصات عقل ودين ilé ẹ̀tọ́ fi sọ pé làákà ìwọ́n dínkù ẹ̀sìn wọn dínkù wọ́n ní ìjẹ́sìn wọn fi dínkù ní kíńgbà tí ó ti yé bá mi sọ tó ó túnmọ̀ sí wípé àlùmọ̀wá ní o ṣàràyà eléyìí kìí ṣe kíni o àlùfáyèbù wọ̀n nìfàs tó obìnrin tó bá ń ṣe lọ́wọ́ àwẹ̀ ọ̀sọ̀rọ̀ àyàn lé lórí nígbà tí ń ṣe lọ́wọ́ tó yé báyìí ní ṣùgbọ́n yóò gbà padà ń jọ mi ṣùgbọ́n títí láàwẹ̀ ọ̀sọ̀rọ̀ àyàn lé lórí nìkan àwẹ̀ ọ̀lálàáfíà látọ̀dọ̀ rẹ̀ tó bá gbà kò nílé dáadáa bìkìlá fi àlùmùsùlùmù yàtọ̀ sómi ní ṣe sàhábọ̀ sálàyé mi kéré yèlì mùsàhábọ̀ tí òkìmú àpàhìrọ̀ àti sọ̀kọ́ ìdà tó so mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà ẹgbẹ́ tí máa ń ṣe sàhábọ̀ àtọ̀hìrọ̀ jìnà obìnrin tó bá máa tí ó tí ọlọ́run pàṣẹ rẹ̀ ní àbò ní káfílẹ̀ dáwẹ̀ ní àbí pẹ̀fàríbà ní yàtọ̀ ṣẹ́rù tó ń ṣe àti mọ̀rọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ̀dì tààrọ̀ tó bí sàwábì alá àìlèmọ́tò káàtó àníyà lọ́jọ́ níwá ṣẹ́kù ní lè bà lálàáfíà làbúdà mí nínú àníyàn àjẹ́pẹ́ ara ṣọ́rọ̀ tó ṣe ha ààwẹ̀ òun ni kí ni ó so ó ti rẹ fún insha Allah ta'ala á tẹ̀síwájú lọ́la bí ní láìsàrà á bá wọ́n